إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فيا عباد الله اوصيكم والنفس بتقوى الله عز وجل اتقوه سبحانه في انفسكم ومسؤولياتكم فتقوى الله هي العز من غير جاه ونسب وشرف من غير منصب وحسب ويلقنا من غير مال وبها صلاح الحال والمآل قال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب أيها المسلمون هنا اللحظة الأخيرة والجمعة الأخيرة من شهرنا المبارك لذلك يتركز حديثنا اليوم على أحكام زكاة الفطر والعيد adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí a fi ọpẹ́ fún òun náà ni ọba tí ọpẹ́ yẹ àwa ọlọ́run ọba yìí ni olùrànlọ́wọ́ ataláforíjìn àwa alálàbò kúrò níbi aburú inú ẹ̀mí wa àtàbórí iṣẹ́ ọwọ́ Wa lẹ́ni tó gbàgbọ́ pé bọ́lọ́mọ bá bá mú yàn dúró tó fọ́nà mọ́ kò sẹ́ni tó lè ṣì lọ́nà bẹ́ẹ̀ sì ni tó bá sọ ẹnikẹ́ni nù onítọ̀hún ò lè rólùfín ní mọ̀nà kán lẹ́yìn ọlọ́run ọba àjẹ́rí pé kò sí ọlọ́run ọba míì lẹ́yìn ọlọ́run ọba Allah torí pé òun ló dá wa ọba yìí ò sì lórogún kò sì lẹ́gbẹ́ ọ̀kan ṣoṣo ni ajẹ́rìí pé ànábì Muhammad ẹrú ọlọ́run ọba ní í ṣe àtòjíṣẹ́ lẹ́yìn lẹ́yìn eléyìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run mò ń sọ àsọtẹ́lẹ̀ fún yín bí mo ṣe ń sọ fún ẹ̀mí ara tèmi náà pé kájọ bẹ̀rù ọlọ́run ọba tá a ní ká bẹ̀rù rẹ̀ yìí ọba abiyì ni ọba tó gbọngbọn ni ọba tó yẹ ká bẹ̀rù ẹ̀ nítòótọ́ ni ẹ̀yà bẹ̀rù ẹ̀ lórí ara wa ẹ jẹ́ á bẹ̀rù ẹ̀ lórí àwọn ojúṣe tí ń bẹ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìbẹ̀rù ọlọ́run òun náà ní máa ń mú ní jogún iyì tó sì jẹ́ pé ẹni tá a mọ̀ wá gbéyì fún tá a mọ̀ pọ́nlé yẹn kò tiẹ̀ sínú ẹni abiyì rárá bákan náà kò sí nínú ẹni tó ṣe yí pé ó ní ibi iyì bákan náà ìbẹ̀rù ọlọ́run òun náà ni ó máa ń fúnni ní iyì láì jẹ́ pé èèyàn tiẹ̀ jẹ́ ẹni tó nípò òun náà tún ní ọrọ̀ téèyàn ò sì ní lówó lọ́wọ́. Lo téèyàn ò ní dúkìá kan tí ó sì rọrọ̀ òun sì ló máa ń tún ilé ayé ẹni ṣe òun náà ló tún máa ń jẹ́ kí àlìkìyámà ẹni ó dùn lọ́lọ́run fi sọ wípé ẹnikẹ́ni tó bá páyọ̀ ọlọ́run onítọ̀hún yóò rí ọ̀nà àbáyọ bákan náà ẹni yẹn arísìkí àájẹ àámu àná àálò òun á ṣe é fún un ní ọ̀nà tí ò gbà lérò ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn kútúbà eléyìí tí a fẹ́ ṣe òun náà ni kútúbà ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù Ramadan òun sì ló jẹ́ kútúbà gbẹ̀yìn nínú oṣù yìí torí ìdí ẹ̀ ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí èèyàn ọmọ ìyá mi alápọ̀nlé òun náà ni akamu zakatil fitri wal eid òun náà ni ìdájọ́ tí ń bẹ fún zakatul fitri saka ìtúnu àwẹ̀ àti ọdún torí díẹ̀ ẹ̀yọ́mọ̀ ìyá mi alápọ̀nlé. E ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba abẹ́kẹ́nìkọ̀ọ̀kan wa lọ mọ̀ yìí pé zakatul fitri ìyẹn náà ni zakati a máa ń yọ nígbà tí a bá fẹ́ túnú àwẹ̀ eléyìí ó jẹ́ nǹkan tí ọlọ́run ọba gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin ní ọdún ẹlẹ́ẹ̀kejì nínú lẹ́yìn ìgbà tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó ṣe é jìrá ọdún yẹn náà ni ọlọ́run ọba ṣe ààwẹ̀ ní ọ̀ranyàn lórí àwa olùgbàgbọ́ òdodo tí a bá wá wo ìṣesí yìí a rí ìṣesí nínú àkọọ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ìṣẹ́yọ kan tí í ṣe méjì ọ̀kan nú ẹ̀ òun náà ni ó wá báyìí tí ó ṣe yí pé Abu Sa'id al-Khudri òun ló sọ pé anabi wa Muhammad ló sọ báyìí pé kunna nukhriju zakat al-fitr ó ní àwọn tẹ́ ẹ rí àwọn máa ń yọ zakat al-fitr idh kana sallallahu alayhi wa sallam nígbà tí òjíṣẹ́ ọlọ́run bá ń bẹ láàrin àwọn an kulli saghirin wa kabir a máa ń yọ lórí ẹni tó kéré àtẹni tó dàgbà hurrin wa mamluk ẹni tó jẹ́ ọmọlábí tó epo ń lò ní rẹ̀ àtẹrú tó lè pé ẹnìkan níní sọ àmì tọ́ àmì eléyìí táwọn máa ń yọ ní sọ àkan nínú oúnjẹ. So àwòsọ min tamr àwòsọ min tamr àbí sọ àkan nínú dàbídùn àwòsọ min sha'ir min sha'ir àbí sọ àkan nínú àwọn oúnjẹ oníkóró àwòsọ min akit àbí sọ àkan nínú àwọn oúnjẹ oníyẹ̀fun àwòsọ min zabib àbí sọ àkan nínú zabib. Eh, rọwáwá abu dahud abu dahud ni ó gba àdíìsì yẹn wá eléyìí ó ní ọ̀kan nínú àwọn àdíìsì tí ó fi ẹsẹ̀ zakatul fitri zakata máa ń yọ ní ìgbà ìtúnu ààwẹ̀ ni ó máa ń lo lo ló sọ ń pa ẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mufasirun àwọn tí wọ́n máa ń ṣe ìfọ́síwẹ́wẹ́ alukur'an ìtumọ̀ rẹ̀ wọ́n sọ wọ́n pẹnu pọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ wípé àyà tí ọlọ́run ọba sọ tó ní kọ́dé haflahaman tazaka wàdàkà rọ́sùmárò bíi fasọ́lá ọlọ́run ní ó ti jèrè ẹni tí ó bá ṣàfọ̀mọ́ tó sì rántí orúkọ ọlọ́run ọba rẹ̀ tó sì kírun fọlọ́run tó ń bẹ nínú Suratul Aala àwọn àwọn mufasirun wọn ọ̀pọ̀lọpọ̀ wọn sọ wípé ọ̀rọ̀ zakat zakatul fitri sọdakọtul fitri òun náà ni wọ́n ń sọ ń pa ẹ̀ kódà tí a bá wo tafsiru ibnu ibnu Kathir lórí àyà yìí tí ń bẹ nínú suratul Ala a ó bá ọ̀rọ̀ yẹn ń bẹ̀ pé sakatul fitri lọ́lọ́run sọ pé kọ́dé aflaha man tazaka tazaka yẹn ẹ̀rí pé ẹnikẹ́ni tí ó bá ṣàfọ̀mọ́ dúkìá ẹ̀ nípa wípé ó yọ zakat zakatu fitri kọ́dé aflaha onítàn ó ti là ẹ̀rí ìyẹn bẹ́ẹ̀ nínú tí a fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a tún lágbọ́yé ẹ̀ òun náà ni alihikmatu min mashru'iyatiha kí ni ọgbọ́n àti ìdí pàtàkì tí ń bẹ lábẹ́ ìgbé ìṣesí yìí kalẹ̀ ìmọ̀ yọ zakatul fitri àwọn àfáà sọ wípé nínú àwọn ọgbọ́n tó wà ń bẹ nínú àwọn ìdí tí a fi gbé kalẹ̀ òun náà ni jabranu naxil sawm òun náà ni ìmọ̀ ṣàtúnṣe ààwẹ̀ wa tó bá ní àbùkù torí pé anabi wa muhammad sàlásàlà ń sọ ó sọ nípa nínú hadith kan tí ibn abbas tó gbà wá pé pé Ibn Abbas sọ wípé faradọ Rasulullah sallam zakat al-fitri anabi sallam ó ṣe zakat al-fitri ní ọ̀ranyàn zakat tu'ratan lis-sa'im ní tí ó máa jẹ́ àfọ̀mọ́ fún aláwẹ̀ minalagbe wa rọfas kúrò níbi ìsọkúsọ àti ṣekúṣe wàtó mọ́tàlélmasakin yóò sì tún máa jẹ oúnjẹ fún àwọn aláìní famana adáha kọ́bla sọ́lá ẹni tó bá yọ zaka yẹn síwájú kí á tó kírun id fàyà zaka tó makbúlà zaka tí yóò já tẹ́wọ́ gbà nìyẹn wàmana adáha bada sọ́lá ẹni tí ó bá wá yọ zaka yẹn lẹ́yìn irun id fàyà sọ́dakọ́ tó mìíràn sọ́dakọ́ sọ́dakọ́ ọ̀kan nínú àwọn sọ́dakọ́ òun lélẹ́yìí jẹ́ abúdáwùdó gba àdéhùn ẹwà àti àwọn míì torí ìdí ẹ̀ ó máa ń ṣe àtúnṣe àbújẹ̀ǹjẹ̀kù tó bá wà nínú àwẹ̀ wa ìyẹn náà ni àwọn àáfàá tún fi fi wé wọ́n ní zakatul fitri kasajidati kasajidati sahawili sọlá ó dà gẹ́gẹ́ bí sujud ìmọ̀ forí kanlẹ̀ tí a fi tún re ṣe ni nígbà tí a bá gbàgbéra lórí irun ẹ̀rì wọ́n ní tó ṣe yí pé ó mọ̀ ń tún àwẹ̀ wa ṣe gẹ́gẹ́ bí ìforíkanlẹ̀ yẹn náà bí ó ṣe máa ń tún àwọn àbùkù àbí àṣìṣe tí máa ń bẹ nínú òrùn wa bó ṣe máa ń tún ṣe wàmí ignahul fukọrọ ani suwal nínú ẹ̀ náà ni wípé nínú àwọn ọgbọ́n tí ń bẹ níbi tí a fi gbé zakatul fitri kalẹ̀ òun náà ni wípé a máa bí kí a ti àtàrà abẹ ká fún aláìní ká fún ní oúnjẹ ká rọ̀ ọ́ kuro kúrò níbi ìmọ̀ tọrọ jẹ gẹ́gẹ́ bí anabi sọ wípé tó mọ̀tàn lè masakin. le ìfún àwọn aláìní ni oúnjẹ òun náà ni ló jẹ́ tí ó mú àwọn náà kúrò nínú ẹni tí ó mọ bẹ̀bẹ̀ tí ó mọ lọ tọrọ jẹ ẹ̀rì pàápàá jùlọ lọ́jọ́ ọdún tó ṣe pé àwọn náà ní bùkátà sí eléyìí àá jẹ àá mu àá ná àá lò lọ́jọ́ ọdún láti lè rí i pé a fún wọn ní àǹfààní kí wọ́n má máa lọ tọrọ jẹ bákan náà òun ni wípé zakatul fitri yìí ó jẹ́ ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí mùsùlùmí yìí ò bá àjọkùnrin kò bá àjọ obìnrin kò bá àjọmọdé kò bá àjàgbàlagbà kódà kò bá jẹ́ ẹni tí làákàyè ń bẹ lára rẹ̀ àbẹ́ni tí làákàyè tiẹ̀ ti kù lára rẹ̀ kó jẹ́ wèrè àbàyọ yóò mú nínú dúkìá rẹ̀ yẹn láti fi lè yọ zakat kò bá jẹ́ ọmọ kékeré tó bá ti ní dúkìá ó jogún ẹ̀ ni wọ́n bùn ni ó tó ní dúkìá yẹn òun náà yọ ẹ̀rì kí sì ni yóò yọ òun náà ni sọ àkan ẹ̀rì sọ àkan wa lè jẹ́ nínú oúnjẹ oníkóró tàbí kó jẹ́ èso tàbí kó jẹ́ oúnjẹ oúnjẹ míì ẹ̀rì yíyọ tá a sì yọ á yọ lórí orí kọ̀ọ̀kan orí yẹn ò bá jẹ́ ẹrú ni tó wà lábẹ́ wa kò bá sì jẹ́ ọmọlábí kò bá sì jẹ́ ọkùnrin kò bá sì jẹ́ obìnrin kò bá sì jẹ́ ọmọdé kò bá àjàgbàlagbà minal muslimin tó jẹ́ mùsùlùmí á zakatul fitri yẹn ní orí ẹnì kọ̀ọ̀kan ẹ̀rẹ̀ wọ́n wá ní kí làwọn tó ń sọ de ọ̀ràn yàn léèyàn lórí pé tí mo ń sọ dọ̀ràn yàn léèyàn lórí pé o gbọ́dọ̀ yọ zakatul fitri alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní alislam ìjẹ́ mùsùlùmí ẹni tí ó jọ́ràn yàn lé lórí o gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí torí pé fàlà tukbalu minal kafir iṣẹ́ kan tí kèfèrí bá ṣe níṣẹ́ ìjọsìn kò lẹ́yìn ọlọ́run bò ní gbà ọlọ́run ní wà mọ̀ mọ̀náhùn àrùn tukubala minhum nafakotuhum illa anahum kafaru billahi wa birasuli kí ló kọ̀ fún wọn kí ló sọ dé wọ̀ fún wọn kó ṣe yí pé tí wọ́n ṣe ó jẹ́ àtẹ́wọ́gbà lọ́wọ́ wọn nínú àwọn nǹkan tán ná bí kò ṣe wí pé wọ́n ṣàìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àtòjíṣẹ́ nínú sórọ́tù tábà àyà fifty four iṣẹ́ ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba a máa kò ń jẹ́ kí gbogbo ohun téèyàn bá ṣe kó jẹ́ àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó tún máa ń sọ dọ̀ràn yẹn tí èèyàn bá ti jẹ́ mùsùlùmí tán òun náà ni alukudratu aliha kéèyàn jẹ́ ẹni tí ó lágbára kí ni túmọ̀ eléyìí òun náà ni wípé àyàkú náà ń dáwó yawmal eid wàlàyé látè kọ́dra zahida ala kutihi wa kuti yalihi waman telzumuhu waman telzumuhu nafakotuhum wa hawaijuhum al asliya min ta'ami wa sharabi wa maskani wa malbas ó náà ní kéèyàn lágbára kí ni agbára tá à ń sọ yẹn òun náà ní kó ṣe é pé ní ọjọ́ ọdún yẹn ọjọ́ yẹn àtòru ẹ̀ ó ṣẹ́kù sí yàn lọ́wọ́ lẹ́yìn ìgbà tí ohun téèyàn ó jẹ tí ẹbí èèyàn máa jẹ àti téèyàn máa ná lórí àwọn gbọ́ bùkátà lé wọn lórí lórí jíjẹ lórí mímu lórí ibùgbé àti lórí ibi tí wọn ó sùn nígbà tí nǹkan kan bá tún ṣẹ́kù onítàn ti di ẹni tó ṣe yí pé zakatul fitri ó ti di ọ̀ranyàn fún wàtẹ́jìbò alàlùwàlìdì zakatul fitri àwàlàdì sọ̀gìr ọmọ kékeré ọ̀ranyàn ni fún òbí kó yọ zakatul fitri lórí ẹ̀ ẹ̀rí ìdá alambiakun láwùmọ́ọ̀lù tí ò bá ti lè yọ ọ́ fúnra rẹ̀ wàá mọ̀ ìkànnà láwùmọ́ọ̀lù tọmọ yẹn bá lè yọ fúnra rẹ̀ bó ṣe lè kó wù kó kéré tó fàtẹ́jìbò zakatul fi má lè sọ̀gìr á yọ zaka nínú dúkìá ẹ̀ wàlá tẹ́jìbù fi mọ́lẹ̀ abì alásọ̀hí ẹ̀rí kò ní kò dọ̀ràn yàn wípé òbí ló gbọ́dọ̀ yọ ọ́ fún un nígbà tó ṣe wípé òun náà lágbára àti lè yọ ọ́ ẹ̀rí bákan náà ó ní wípé yẹjibu alalabi ìkọrọjú àmà tẹlifíṣùmù nàfàkọtù nàfàkọtù ẹni tó bá ti jọ́ràn yàn lé òbí lé bàbá lórí pé òun ni tó yẹ pé níná lílò rẹ̀ ó dọ̀ràn yàn lé lórí gbogbo wọn pátá ló gbọ́dọ̀ yọ zàkálẹ̀ lórí ńgbà míì gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ nígbà míì àwọn ọmọ nígbà míì àwọn òbí ẹ̀ méjèèjì ẹ̀rì ìyẹn náà jẹ́ nínú àwọn nǹkan tí ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a mọ̀ bákan náà òun náà ni wípé inna sadaqa inna sadaqatal fitri tajibu ala zawjati bi nafsiha zakatul fitri obìnrin òun náà ni zakatu fitri yẹn òun ni ó jẹ́ ọ̀ranyàn lé lórí gẹ́gẹ́ bíi ọ̀rọ̀ míì tí àwọn àáfàá tí wọ́n tún sọ torí pé wọ́n ní wàhálà tẹ́sírù wa zero to isra okoro ẹrù ẹnìkan àwọn onídélé rí ẹrù ẹlòmíì nínú sọ́rọ́tò alaniam aya one sixty four ìyẹn náà ni wípé tóbìnrin náà bá ní òun ló yẹ kó ṣe nǹkan yìí fún lórí ara rẹ̀ ẹ̀rì bẹ́ẹ̀ náà ni àwọn òbí wa méjèèjì ẹ̀rì bákan náà òun ni wípé wọ́n jẹ́ ká mọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà jẹ́ ká mọ̀ wípé adáìn gbèsè ó ń bẹ lọ́rùn èèyàn láìsàmọ́ ní àmì wojú bíi zakati fitri kò sí nínú tí èèyàn wá fi lè sọ pé zakati fitri kò jẹ́ ọ̀ranyàn léun lórí mọ́ torí ìdí èèyàn lè máa bẹ lẹ́ni tó jẹ gbèsè tí ó sì san zakati fitri àkókò tá a máa san zakatul fitri yìí òun náà ni gurubi shamsi lailata idil fitri nígbà tí oòrùn ọjọ́ ọdún oòrùn ọdún kaarọ̀ tó bá ti wọ̀ báyìí àkókò yẹn ló ti bẹ̀rẹ̀ ẹ̀rì. Eh, torí ìdí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀ranyàn fún ó ti di ọ̀ranyàn kó nítọ̀hún kó yọ wọ́n wá ní ẹni tó bá kú ńkọ́ kó tó di wípé oòrùn wọ̀ wọ́n ní kó dà bó bá jẹ́ wípé ìṣẹ́jú kan àbí ṣẹ́jú àyà kan ló kù tóòrùn ó fi wọ̀ tẹ́nìyẹn bá jáde láyé kò jọ́ràn ràn lé lórí mọ́ ṣùgbọ́n ló bá yẹ pé oòrùn wọ̀ tán òun náà bá ní onítàn ló bá jáde láyé kódà bó jẹ́ pé ìṣẹ́jú àyà kan ni ẹ̀rí ó ti dọ̀ràn yàn lé lórí kó tó jáde láyé o a sì gbọ́dọ̀ yọ fún un bẹ́ẹ̀ ni ẹni tó bá gba Islam lẹ́yìn ìgbà tó ṣe yí pé oòrùn wọ̀ tán irú ẹni yẹn kò tí ì di ọ̀ranyàn lé lórí wọ́n ní bákan náà òun náà ní wípé bá a bá tiẹ̀ bí ọmọ tán bá bímọ fún yàn lẹ́yìn ìgbà tí oòrùn wọ̀ tán ẹ̀rì irú ẹni bẹ́ẹ̀ kò tí ì di ọ̀ranyàn lé lórí ẹ̀rí wọ́n ní ṣùgbọ́n súnà ni àgbàgbà akàkún súnà kí a yọ ẹ̀rí tó ṣe yí pé eléyìí kò dẹ̀ rí bẹ́ẹ̀ fún ẹni tó ṣe yí pé síwájú kó tó di wípé oòrùn wọ̀ òun náà ni àti bí ẹ̀rí oòrùn wọ̀ àti bí kó tó di pé oòrùn wọ̀ irú ilé yẹn ọ̀ràn yẹn ni ìyọ zakato fitri ó ní ó ó jẹ́ fún un wọn á ní ìgbà tó lọ́lá jù tá a lè yọ òun náà ní àárọ̀ ọjọ́ ọdún gangan gangan ẹ̀rì káwá jẹ́ kó jẹ́ kọ́bla sọ̀la kó tó di pé akírun eid torí pé Abu Sa'id al nínú hadith tí a kà ní ìbẹ̀rẹ̀ khutba wa yẹn ó sọ wípé a máa ń yọ zaka ní ayé ànábì wa muhammad sallam zakatu fitri láyé ànábì wa muhammad sallam ní ọjọ́ ọdún sọ àkan nínú oúnjẹ ẹ̀rí so ní ìparí hadith yẹn ànábì wa ní ẹnikẹ́ni tí ó bá yọ zaka yẹn síwájú kó tó kírun eid onítàn ló yọ zakatu fitri ẹni tó bá yọ lẹ́yìn ìgbà tá a kírun yídì tán onítọ̀hún kàn ṣe sàárà ẹ̀rí lásán òní onítọ̀hún òní ó ṣe torí ìdí ẹ̀ òní àfi gbọ́dọ̀ yọ pàápàá jùlọ a ò gbọ́dọ̀ gbàgbé wípé a fẹ́ fi rọ àwọn aláìní lọ́rọ̀ ni ẹ̀rí ní ọjọ́ ọdún a fẹ́ fi rọ̀ wọ́n lọ́rọ̀ a fẹ́ kí wọ́n máa lọ kí wọ́n máa lọ bẹ̀bẹ̀ jẹun kí wọ́n máa lọ tọrọ jẹ ẹ̀rí so eléyìí náà jẹ́ nínú tí a láti mọ̀ bó fẹ́ bó jẹ́ pé ọdún kọ̀ọ̀la ọdún kù ọjọ́ méjì náà ọdún kù ọjọ́ kan ọdún kù ọjọ́ méjì náà nínú àwọn àkókò tí a lè yọ òun náà ni eléyìí ṣùgbọ́n ká ṣọ́ra níbi kí a máa wá dìlé rẹ̀ lọ sí ìgbà tí a ti wá kírun tàti kírun tán ẹ̀rí torí pé anabi sàásàlà ń sọ pé eléyìí sádàkọ̀ lásán òun náà ni irú irú rẹ̀ jẹ́ ẹ̀rí tí ò bá ti nídìí pàtàkì ká ṣọ́ra kúrò níbi ìṣe eléyìí ẹ̀rí nínú àwọn irúfẹ́ àwọn oúnjẹ tí a máa fi ń yọ àti òdiwọ̀n rẹ̀ òun náà ni wípé oúnjẹ tí ó bá gbajúmọ̀ nínú ìlú nínú ìlú tá a wà ẹ̀rì àwọn oúnjẹ yẹn òun náà ni a máa ń lò nírúurú wa yìí nísìn a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ gàrí a máa sọ̀rọ̀ rice a máa sọ̀rọ̀ ẹ̀wà a máa sọ̀rọ̀ jéró a máa sọ̀rọ̀ èlùbọ́. Uh, tó yẹ pé àwọn oúnjẹ tí a ń sọ yẹn gbogbo ẹ̀ ni ó gbajúmọ̀ nínú ìlú wa lórílẹ̀‐èdè nàìjíríà wa yìí káàkiri ilẹ̀ haúsá ilẹ̀ ibo àti ilẹ̀ yorùbá bákan náà òun ni wípé èso náà a máa fi ń yọ àti àwọn oúnjẹ oníkóró mi ẹ̀rì a máa fi a máa fi ń yọ lẹ́yìn náà òun ni wípé sọ àkàn òun náà ni wọ́n fẹ́ ká yọ sọ àkàn tí a sì ń sọ yẹn ó jẹ́ bíi two kilo àti forty gram two kilo forty gram ìyẹn ni ó jẹ́ òdiwọ̀n sọ àkàn lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bá wa wo kí ni òdiwọ̀n oúnjẹ yẹn wọ́n ní tí a bá yọ agolo mílíìkì mẹ́rìnlá lódiwọ̀n agolo mílíìkì tí a ní mílíìkì bóyá uh, pick milk ni o bóyá crown ni bó ṣe mọ̀ ẹ́ tá a bá yọ mẹ́rìnlá ẹ̀ wọ́n ní ó ṣeé ṣe kó ṣe déédéé ẹ̀ ohun tí wọ́n ń pè ní sọ àkàn tí a tún mọ̀ sí múdù mẹ́rin tó wá ṣe pé orí eléyìí òun náà ni a máa yọ lórí ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹ̀rì. àwọn tí a sì máa ń fún ní zakatul fitri ẹ̀rì àwọn tó yẹ ká gbọ́lá fún bẹ́ẹ̀ òun náà ni alfukọrọ walmuhtajin àwọn aláìní àtàwọn tó ṣe yí pé a rí i pé wọ́n ní bùkátà ẹ̀rì tó yẹ pé gbogbo àwọn yòókù tá a máa ń fún ní zaka zaka ti uh, zakatul ayin sàká ti èyí tó jẹ́ òpó ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀sìn yẹn ẹ̀rí a lè mọ́ kọ̀nsídà àwọn agbègbè yẹn pé ká máa wá yọ zakatul fitri ká máa fi túnlé ọlọ́run ọba ṣe àbí ká máa fi mú amenities àbí facilities wá fún àwọn èèyàn gbogbo àwọn ọbẹ̀ yẹn tá a mọ̀ ná zaka lé lórí yẹn ẹ̀rí eléyìí zakatul fitri a kì í ṣe eléyìí bákan náà zakatul fitri wa a ń láti mọ̀ wípé ó lẹ́tọ̀ ìkírájúwa nakdan a máa ń yọ pẹ̀lú owó ẹ̀rí a máa ń yọ ẹ̀rí nínú sọ́yìn Buhari wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba anábọ̀ Muhammad sàásálàm ó sọ wípé tasọ̀dákùnà wàláwù míì olèyìkùn ẹ̀yin náà ẹ máa ṣe sàárà kódà bó jẹ́ nínú àwọn nǹkan ẹ̀ṣọ́ yín lẹ́ẹ̀tì mú jáde àwọn nǹkan dúkìá ẹ̀ṣọ́ tó tó tó tó wà valuable gẹ́gẹ́ bí gold gẹ́gẹ́ bí silver ẹ̀yin obìnrin ẹ̀yin náà ẹ máa yọ zaka nínú ẹ̀ ẹ̀rì wọ́n ní libi ń sìn wọ́n ní àárí pé òjíṣẹ́ ọlọ́run anábìwá muhammad sallam kò sí àyàfi lórí sí sọdákọtò fárúdì nìkan ìyẹn náà ní pé zaka gangan nìkan kọ́ lànà sọ̀nbì kò ṣàyàfi ó generalize ẹ̀ ni wọ́n ní látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé bí a bá lo owó láti lè fi yọ kò sí aburú nínú eléyìí bákan náà òun ni wípé a rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfà tó ṣe yí pé àwọn náà wọ́n gbà wípé a lè fi owó yọ ẹ̀rì a lè fowó yọ a lè fi owó ká fi yọ zakatul fitri wa so ọ̀rọ̀ wípé Abu Hanifa nìkan òun ni ó gbó ṣe lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ eléyìí kò sí òdodo ń bẹ̀ àwọn míì náà wà nínú àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn ẹ̀rí tó ṣe yí pé àwọn náà wọ́n gbà wípé owó wa lè fi yọ ẹ̀rí nínú wọn òun náà ni kódà fi dórí Umar bin Khattab àti Abdullahi bin Umar ẹ̀rí àti Abdullahi bin Mas'ud àti Abdullahi bin Abbas àti Mu'adh bun Jabal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn tí a lè rí àkọọ́lẹ̀ àfi tì sí ara wọn lórí ọ̀rọ̀ wípé a lè fi owó ká fi yọ bákan náà òun ni wípé ìmọ̀ fi owó yọ ẹ̀ ó tiẹ̀ wá tẹ̀wọ̀n látara wípé tí a bá wo ìdí tí a fi gbé sakatul fitri tí a bá wo ìdí tí a fi gbé kalẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ bíi ohun tí a ti sọ fún wa lẹ́ẹ̀kan wọ́n ní ànábì sọ yìí pé ugnohum and anisoale nas ẹ rọ̀ wọ́n lọ́rọ̀ ẹ rọ̀ àwọn aláìní lọ́rọ̀ kúrò níbi kí wọ́n máa béèrè kí wọ́n máa lọ tọrọ jẹ fihadal yom lónìí ọdún ẹ̀rí wọ́n ní tá a bá ní ká rọ̀yàn lọ́rọ̀ kúrò níbi ìmọ̀ lọ tọrọ jẹ ẹ̀rí tí a bá wo owó ó ṣe lé ìju oúnjẹ lọ gangba mi torí pé ngbà míì tí a bá tún fi oúnjẹ ṣe ẹ̀rì ó sì tún lè tún bí kíró ẹni bẹ́ẹ̀ máa tọrọ àmọ́ tó bá yẹ pé owó la lò ó ṣeé ṣe kó ṣe yí pé ẹnìyẹn ò ní ní bùkátà àti tọrọ torí pé a fún ẹnìyẹn láǹfààní láti lè plan ara rẹ̀ kí ni mo fẹ́ jẹ kí ni mo fẹ́ fi jẹ báwo ló ṣe fẹ́ di jíjẹ nínú owó tí a bá ti fún ẹ̀rì eléyìí ò ṣe plan nínú oúnjẹ nìkan ẹni tá a gbé gàrí fún ẹ̀rí ṣúgà ló fẹ́ fi mú ni omi pure water ló fẹ́ fi tó fẹ́ fi mú ni gàrí wa ò tí ì lè pèsè ṣúgà kò sì lè pèsè omi ẹ̀rí gàrí tá a gbé fún torí pé omi náà ń gbà míì náà kò jọ̀fẹ̀ tẹ́yìn ò bá ní tó bá ní ten naira lọ́wọ́ wá sì máa wá ten naira yẹn káàkiri náà ni láti lè wù ú omi eléyìí ni nǹkan tí à ń láti jẹ́ kí ó yé wa ẹ̀rí ló fi jẹ́ pé kí a fi owó ṣe náà ó ní àǹfààní tiẹ̀ tí àǹfààní ẹ̀ tó sì pọ̀ ó sì tẹ̀wọ́n gbà míì ju ẹ̀ kí a fi oúnjẹ lásán ṣe lọ depending on kí lẹ́nìyẹn bá yí depending on kí ni ó tiẹ̀ tó ń kọ́mọ̀ ní àdúgbò ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀rí so eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí a ń láti mọ̀ tí a bá wá wo ìrun Eid ìrun ìdí wa ọlọ́run bá gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀nà tí a máa gbà fi dúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tí ó bá mú wa parí ìjọsìn oṣù rọmọdán ààwẹ̀ odidi oṣù kan nínú oṣù rọmọdán ọlọ́run ọba fẹ́ kí a lọ gbé ohun tóbi ọlọ́run ní wa lè tùkà bẹ̀rù lọ́ha alàmàhàdákùn láti lè. Al, lè dúpẹ́ ọlọ́run ní káyà lọ dúpẹ́ á káyà lọ gbé ọlọ́run ọba tóbi ní látara yìí pé ó fọ̀nà mọ̀ wá ó jẹ́ ká mọ̀ yìí pé ó yẹ kí a gbààwẹ̀. ọdún yìí tó ṣe pé a kírun nínú ẹ̀ àwọn ohun tí alátìmọ̀ nípa ẹ̀ lára ẹ̀ ni wípé alátìmọ̀ yìí pé ọjọ́ ọdún kìí ṣe ọjọ́ tí ó yẹ kí a gbààwẹ̀ ẹ̀rí àgùdọ̀ gbàwẹ̀ nínú ọ̀rọ̀ kan tí Umar radiyallahu anhu tí ó sọ nígbà tó ń ṣe kútùbà kan ó ní yá ayọ́ anas ẹ̀yin ọmọ ènìyàn inna Rasulullahi sallallahu alaihi wasallam qad nahakum an siyami hadhaini al-iidayn anábì ti kọ̀ fún yín nípa ìmọ̀ gbàwẹ̀ nínú àwọn ọjọ́ méjì yìí o ama aduhuma fayawmi fitrukum wa fayawmi fitruk fitrikum a, min, min siyamikum àkọ́kọ́ nínú àwọn ọjọ́ méjì tí ẹ gbúdọ̀ fi gba àwẹ̀ nínú ọjọ́ ọdún òun náà ni ọjọ́ tí ẹ ń túnu àwẹ̀ wàá mọ̀ akhar fayama takulu na nuskakum òun náà ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọjọ́ tí ń jẹ ẹran bá pa ìyẹn ni nígbà ọdún iléyá àkè ń gbààwẹ̀ tó kí a sọ́ra ọ̀pọ̀lọpọ̀ wa tó ṣe wípé ọjọ́ tí à ń sọ yìí àtúnlá tó fẹ́ ní àwẹ̀ kan tá a fẹ́ gbà tàbí ká tiẹ̀ sọ́ra ọjọ́ yẹn tó bá ti jẹ́ pé ọjọ́ yẹn ni wọ́n declare gẹ́gẹ́ bí ọjọ́ ọdún tó sì jẹ́ pé àwa náà mọ̀ ká má lo ìfẹ́ inú lórí pé ẹ àwẹ̀ tiwa ò tíì pé ẹ àwẹ̀ wa ṣe di twenty eight ni ẹ̀yin lẹ mọ̀ bí àwẹ̀ yín bó ṣe di twenty eight nígbà títí àwọn yòókù jẹ́ twenty nine ẹ̀rì àwọn eyín tí ò tí ò wá pé yẹn ẹ̀yìn àwẹ̀ lẹ́ẹ̀mọ̀ sán sí kò ń ṣe wípé ẹ̀ mọ̀ wá tún gbàwẹ̀ ní ọjọ́ ọdún a kì gbàwẹ̀ lọ́jọ́ ọdún ẹlẹ́ẹ̀kejì òun ni wípé alekitharu mina tekbiri fi lailatul pọ̀ ní ẹni tí ó máa ṣe gbólóhùn allahu akbar tí ó sì pọ̀ dáadáa nígbà tí a bá ti rí i pé ọ̀la tilẹ̀ máa mọ̀ ò ní àá sọdún ìgbà yẹn ni ó ti bẹ̀rẹ̀ títí tí ó fi di àkókò tí a ìmáàmù máa jáde láti kírun fún ìrun ọdún ààwẹ̀ torí pé Ọlọ́run bá sọ pé wàltúkmílò ìdá ẹ̀ka òǹkà kí ẹ jẹ́ kó pé wàltúkàbẹ̀rù lọ́ àlàmàdákùn bẹ́ẹ̀ sì ni kí ẹ máa gbé Ọlọ́run ọba tí kẹ́ máa gbé tóbi báwo ni a ṣe wá ń gbé Ọlọ́run ọba tóbi òun náà ni ká máa sọ gbólóhùn pé Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar wallahu akbar wallahu akbar walilahi alhamd ẹ̀rí eléyìí òun náà ni wọ́n fẹ́ kí a máa ká máa sọ ẹ̀rí bákan náà òun ni wípé yasunu lè tẹ̀sálò lè eid a láti wẹ̀ fún ọdún kí a sì ṣe ìmọ́tótó ẹ̀rí kí a wọ aṣọ tó bá dáa eléyìí ó ó ó ṣe pàtàkì kí a wọṣọ tó bá dáa ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ òun náà ni wípé àmìnà súnà àyàtà náà wà láṣẹ àmìnà tọ́ àmì kọ́bìlà kòrò jù lè sọ̀lá ká jẹun ìyẹn náà ni pé ká jẹun síwájú kó tó di pé a lọ sí eid tó ṣe pé ànábì sàásàlám ó máa ń gbọ́lá fún tamru ìyẹn náà ni dàbí dùn a jẹ kó tó di pé ó jáde nílé kò ń ṣe ìrun ìdí ti ìrun ìtúnu àwẹ̀ kò ń ṣe ìdí tí a tún mọ tó ń gbàwẹ̀ lọ ibẹ̀ àrípa jẹun bákan náà yustabu yakhruja ila salati al-eid mashia àkárìn ó lọ sí ibi tí a ti fẹ́ kírun ìyẹn náà wà nínú sunna tó bá jẹ́ pé ó rọ̀ wá lọ́rùn ẹ̀rì kárìn lọ síbẹ̀ òun náà ni ó dáa jùlọ tí ó sì ní oore lọ́dọ̀ ọlọ́run ọba ju nǹkan míì lọ bákan náà òun ni wípé bí a bá tiẹ̀ tún lè tún change ọ̀nà ọ̀nà tá a gbà lọ òun kọ́ la gbà bọ̀ eléyìí náà tún jẹ́ nínú sunnah Ànábì wa Muhammad sàlá bákan náà khuruju nisa yawmal eid lu dórí sọlá ẹ̀rí kí àwọn obìnrin náà káwọn náà jáde láti lọ kí irun òun náà ṣe pàtàkì ẹ̀rí tó ṣe pé eléyìí ó kó sínú obìnrin ọmọ kékeré àti àgbàlagbà àtẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àtẹni tó wà nínú ìmọ́ra àtẹni tó wà nínú ẹ̀jẹ̀ ìbímọ gbogbo wọn pátápátá òun náà ni ó yẹ kí wọ́n lọ sí eid ó kàn á jẹ́ pé àwọn tí ò bá sí nínú ìmọ́ra yẹn wẹ́ẹ́ bí ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí ẹni tó ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ wọ́n á dúró sí ẹ̀gbẹ́ kan wọn à ní dé ibi tí wọ́n ti ń kírun gangan ṣùgbọ́n àwọn náà kópa nínú àdúrà tí wọ́n bá jọ ń ṣe fún àwọn mùsùlùmí papọ̀ eléyìí ṣe pàtàkì bákan náà òun ni wípé àwa obìnrin tí a bá ń lọ sí Eid ká ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tá a bá máa wọ̀ a kì í wọṣọ ká sọ a sì kì í wọ aṣọ láti lè fi máa fa ẹ̀mí àwọn ọkùnrin míì síra wa lára a dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó yé wa wípé a kì í lo perfume jáde kúrò nínú ilé wa kódà bí o tiẹ̀ sọdún tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìkan kò yẹ ká lo perfume kúrò sí ara kúrò ní inú ilé wa ẹ̀rí ilé ò ṣe pàtàkì ká mọ̀ àṣẹ sọ pé a fẹ́ lù lọ sí Eid bákan náà ò ní wípé ká máa kíra wa pẹ̀lú ìyẹn ní àtàníà ká máa kíra wa ìkíni kú oríire nípa ọdún ká sì jọ máa kíra wa ká máa ṣàdúrà fún wa pàápàá jùlọ pẹ̀lú gbólóhùn taqabbalallahu minna wa minkum ọlọ́run àgbà níjọsìn lọ́wọ́ yín ọlọ́run àgbà níjọsìn lọ́wọ́ wa òun náà ni a fi kíra wa òun náà ni a fi dáhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn kíkí mi gẹ́gẹ́ bí wa àádá lọ àléna wa alaykum bil khair wal baraka ọlọ́run ọba á tún jẹ́ ká tún sọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀rí pẹ̀lú oore pẹ̀lú àlùbáríkà wà á yédokun mubarak bẹ́ẹ̀ náà látún lè ọdún yìí ọlọ́run á ṣe lálùbáríkà fún wa o ọdún àyàbò fún wa o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ohun tí a fi ń kí ara ẹni gbogbo àwọn eléyìí òun náà ni a fẹ́ pe àkíyèsí wa sí kọ́lọ́n dákun mọ́sá àgbà ní ìjọsìn fún wa allahumma taqabbal minna siyamana wa salatana wa qiyamana wa rukuana wa sujudana wa tilawatana allahumma inna nas'aluka amalan soliha yuqarribuna ilayk allahumma ij'al hadha albalada aminan mutmahinna sakhaa raha wa sa'ira biladil muslimin يا رب العالمين اللهم اتمنا من جوع وامنا من خوف اللهم اصلح شباب المسلمين واجعل انظورا للاسلام والمسلمين اللهم اصلح نساء المسلمين وفتيات المسلمين وافتنا من التبرج وافتنا من التبرج والسفور والسفور واجعلهن ذغرا للإسلام والمسلمين اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دين إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مبتلى إلا عافيته ولا فسادا إلا اصلاته ولا ضالا إلا هديته ولا باغيا إلا قتاته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا عدوا إلا خذلته ولا أسيرا إلا يسرته ولا ميتا إلا رحمته ولا حاجة من نواجد الدنيا آه، والآخرة اللهم آمين